okay wọ́n kí gbogbo ojú tó mi gbé lórí àsìkò yìí náà àsìkò ìtúwálé fún gbogbo ẹ̀yin tèmi okay tí mo ga ah, àyínkẹ́ yìí náà tún ni àyínkẹ́ tún ti dé yes so mo tún ti dé náà nìyẹn àyínkẹ́ orísun ẹjọ́ dọ́là ẹ tún máa mọ̀ pé ọmọ yìí tún ti jáde àwọn orísun bẹ́ẹ̀ ni o a tún ti jáde níbi táwọn olóríire bá ti ń ṣe nǹkan ayọ̀ ibẹ̀ lẹ ti máa máa rí àwa ah, ah, ẹ dẹ̀ mọ̀ wípé a kì í dédé jáde tí kò bá ṣe pàtàkì nítorí táláwá ṣe wà ń bíbá ilé ni a wà nítorí honourable Fẹ́mi Adébáyọ̀ aka <laughs> Jelili yasoyaso okay pé the survival of Jenny tó máa hit ó máa rọ́ọ̀lù sinimá lẹ́ni àwa film screening ẹ wá wo àwọn èèyàn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ẹ má ro àwọn olùmọ̀ọ́ká pọ̀ gan bíbá àmọ́ mo fẹ́ ká lọ wò ó ná tá a bá ti wá wò ó dé ká wá máa bí wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. ladies and gentlemen. ta ló tọ́jú ẹ̀. the man of steel with the heart of a lion. I'm talking about Jalili. Ladies and gentlemen. How many our people die? Àwọn tá a kò ju bí thirty lọ́wọ́. Ah, they are not kill us plenty. Eh? <laughs> They are not Alabi ńkọ́. Ọ̀gá Alabi go. gbò go, go. lọ. Gù gù àwọn Alabi die. What is your business with my business? I now voila. Love, killing me and die. <laughs> That's it, I'm cool, yo. You know me, right? What is my name? <gasps> <laughs> I actually don't do rice. What do you eat? Um, I'm a um, p- p- pizzatarian. I eat just pizza. Last time I googled, who gives a damn about Tonelado? Your brain contains morons, not neurons. Yeah. Yeah. tèmi lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo wà pẹ̀lú yeyeye tẹ́ bá ń gbọ́ òpè ké mọ̀ kẹ́ tí mo kọ́ ah Síkírátù sí dódó lélẹ̀ bẹ́ẹ̀ ni àwọn náà ni live and direct àwa wo film screening ok ẹ jẹ́ n pé film screening the survival of Jolly and Síkírá ẹ kú dédé àsìkò yìí. ṣé wàá ok. ọgá ohun yín yẹn náà ni ohun yín lọ fẹ́ gbọ́ ṣé wàá ok ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín lé. yẹ mo kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ṣé àlàáfíà ni mo bá yín. Síkírá a ti wo the survival of Jolly a dẹ̀ mọ̀ wípé pẹ̀lú bó ṣe jẹ́ pé òkè wọ́n wò pé jẹ́lílì oníṣó ni òkè wọ́n ṣe bá ẹ̀kọ́ wo gan ni the survival of jẹ́lílì kọ́ wa. Hmm, ṣé àwọn pé ọ̀tọ̀ ni ká wo fíìmù kákan wọ́n pé hmm, fíìmù yẹn wà òkè eléyìí tẹ́ bá ń ronú hmm, ó máa yí tension ara yín then ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa mójútó àwọn ọmọ wa tó bá lọ léèwé time tó máa dé time tó máa lọ gbé wọn ká wà careful nítorí oríṣiríṣi kan ló ń ṣẹlẹ̀ ní society wa nísìn you know so gbogbo ẹ̀yin tẹ́ wà ń lé ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ọmọ kékeré àtọkùnrin àtobìnrin gbogbo yín pátápátá láti on the sixth of december ẹ jáde wá o kẹ́ wá wo jẹ̀lílì ní sinimá. kòsbánsì ni mo burú gan ah, bí mo ṣe kọjá lílì tó all disgrace mi ọ̀pọ̀ all disgrace mi ọsà lọ ọsà lọ ẹ má jẹun mọ ẹ má jẹun mọ nílé ẹ má jẹun mọ nílé. mo ti yàn mo ti kọ kọ yẹ kó ṣe bọ́ọ̀ kò yẹ kí jẹ̀lílì ṣe ń tó ṣeun. ọkùnṣeyí <laughs> kẹ́ tó máa lọ ẹ̀kọ́ wo gan lẹ́yìn rí kọ́ nínú the survival of jẹ̀lílì. ẹ̀kọ́ pọ̀ lóríṣiríṣi yàtọ̀ sí pé ó pani lẹ́rìn-ín tá a bá wò ó nǹkan wà tó tó jẹ́ bí wàhálà lórílẹ̀‐èdè wa nàìjíríà ó dẹ̀ jẹ́ bí kan máa jíyàn gbé ṣe é mọ̀ pé survival of jẹ̀lílì mẹ́kọ̀ọ́ jáde látinú bẹ̀ bí wọ́n ṣe ń fi àwọn nǹkan tó dùn tí wọ́n ti fi ń gbé ọ tó fi ń tan ọmọ ibi tí wọ́n máa ń kó àwọn ọmọ sí téèyàn tiẹ̀ ní fọkàn lọ síbẹ̀ ẹni tá a rò pé kò lè ṣe bí tó jẹ́ pé ojú rẹ̀ gangan ni bí wà inú gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀kọ́ ńlá ni torí ń gbà mí àgbẹ̀lòmíì sílé àmọ́ tó wà lọ́kàn ẹ̀ àtọ̀gbẹ́ àṣebá àǹtí náà tí wọ́n wà ní àǹtí náà kọ́ ó lẹ́lòmíì o wọ́n ṣe fojú ju áńgẹ́lì inú wọn inú dúdú ni èṣù burúkú lẹ́lòmíì ẹ̀kọ́ yẹn ṣe ó ṣe pàtàkì hmm. àti pé ìgbà míì ẹni tá a bá fojú tẹ́ńbẹ́lẹ́ ó lè jẹ́ pé ẹni tá a sọ pé kò lè pàgọ́ òun náà ló wá kọ́lé alárinrin o. Hmm. ẹ dákun ṣé ní ṣé ní tafa. ẹ ní tafa ṣé wọ́n máa ń tafa ní Yorùbá ni mọ́mí. mọ́mí mọ́mí tẹ́ máa ń gbọ́ àwọn ìyá dáadáa mo mọ̀ pé tẹ́yìn náà bá ń rí wọn nínú amóhùnmáwòrán inú yín máa ń dùn torí ah, ah, ibi tó dalẹ̀ ti máa máa rí màmí ẹ lè rí wọn bí tó ti bàjẹ́ mọ́mì ẹ kú dédé àsìkò yìí mà. bóò ni o jẹ ọmọ mi dáadáa. àìlè jókòó sínú ilé yẹn kọ rán fúlẹ̀jọ mo rí yín wò ní the survival of jelili. <laughs> mo rí yín wò mo rí yín wò eh, mọ́mì mo rí pátákó nínú the survival of jelili àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá wa kí lẹ lè sọ fún wa nípa the survival of Jerry àti wípé ẹ̀kọ́ wo gan lẹ rò pé the survival of Jerry lè kọ́ àwọn èèyàn tó máa lọ mú wọn lọ wò ó ní December six. n tó lè ka àwọn èèyàn pọ̀ woro èyí tí ń gbọ́mọ tí ń ṣe mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyún bẹ́ẹ̀ àbí ìyún bẹ́ẹ̀ yàtọ̀ sí ìyún náà ẹ̀kọ́ tí èèyàn lè kọ́ ń bẹ̀ pọ̀ ṣé wá tiẹ̀ rí ọ̀rọ̀ jẹ̀ lílì ọmọ làgbára ọlọ́run ẹlẹ́dàá èmi gan tí mo ṣe yẹ tí n bá ń wò yín sì mọ rẹ́rìn àárín tó ara tí èèyàn bá ronú tó ń banú jẹ ìfà tó bá wò jẹlílì starting from gbàtọ́ àti bẹ̀rẹ̀ sí ṣe kó tẹ̀ tó wá ṣe survival of jẹlílì yìí kò sẹ́ni tó máa wò tó jẹ́ pé tó bá ń ronú tó bá wò ìrònú yẹn àtúkà kò níwọ̀n ìgbà tó máa bẹ̀rẹ̀ sí rẹ́rìn so kán jáde káwọn èèyàn wá jáde kán tún kán lọ wò wọ́n á kẹ́kọ̀ọ́ wọ́n á rẹ́rìn wọ́n á kọ́gbọ́n bó ṣe rí nìyẹn then àwọn ọmọ kéékèèké yẹn náà àwọn ọmọ wa a máa kọ́ wọn àwọn tó bá wù á máa kọ́ wọn pé téèyàn kan bá déédéé wá bá yín tó ní kẹ́ ẹ ní ìṣó tàbí kẹ́ ẹ máa bọ̀ ẹ máa họ ní o ayé ti lé o ayé ti fẹ́lẹ́ ẹ máa ta ni o so ó kọ́yàn lẹ́kọ̀ọ́ tó pọ̀. mọ́mí ẹ̀jọ̀ kẹ́ tó máa lọ báwo lẹ ṣe ń kó pẹ̀lú sọ ọmọ yín yẹn náà. àti ah! ah, àṣẹ àgbàkámú náà ni tó bá jùlẹ̀ báyìí gbogbo ẹ̀ ọ̀ wà rí mi agbákámú náà ni. mọ́mí ẹ pẹ́ fún wa mà. àmì àmì ló ṣe máa ń. gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin náà ti rí bó ṣe lọ the survival of jelili <laughs> tẹ máa gbọ́ atato iyọ̀ ọ̀dùn epo gan kò gbẹ́yìn nínú ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà ti rí bó ṣe lọ ẹ ti gbọ́ gbogbo àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n sọ̀rọ̀ nípa the survival of jelili ẹ ti rí àwọn ẹ̀kọ́ tí wọ́n sọ pé ó wà nínú ẹ̀ àmọ́ mo mọ̀ pé yẹn ò tí ì wò ìdí tẹ́ ṣe máa ṣe kí ni tẹ́ ṣe máa jáde wá nìyẹn wá wò ní December six kẹ́yìn náà lè mọ nǹkan tí wọ́n sọ kẹ́lẹ́ mọ̀ pé ok o ẹ̀kọ́ tí wọ́n sọ pé the survival of jelly lè kọ́ wa o bó ṣe lọ lélẹ̀ bó ṣe lọ rí gbogbo ẹ̀yin tèmi ẹ wò àníri jù báyìí lọ ẹ jẹ́ ká wa máa lọ lé mọ̀ pé gbádùn ara yà bẹ́ẹ̀ ti ráwọn ojú tẹ fẹ́ mọ̀ ẹ ti ráwọn ojú tẹ̀ ẹ̀yin náà ti rí lọ́lọ́kan òjọ̀kan orúkọ tèmi náà ni Àyìnkẹ́ Dáòkújẹ́ ọmọbìnrin wọn ti Dáòkújẹ́ lórí Orísun náà ni ẹ má lọ sùn lórí Orísun.